الحمد لله الذي أكمل دين الإسلام وجعل المسلمين أمة أخرجت للناس للاقتداء بهم وأمرها بالدعاء لطلب الهداية والتوفيق في أمور دنياهم وأخراهم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله اتقوا الله تعالى وتمسكوا بهذا الدين دين الإسلام فإنه دين الله صرح الله بذلك في القرآن الكريم وقال أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام عباد الله الإسلام قد أكمله الله عز وجل قبل موت الرسول صلى الله عليه وسلم وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا نسأل الله عز وجل أن يجعلنا من الذين يقتدون هدي النبي محمد صلى الله عليه وسلم إنه على ذلك قدير أدوك فون ولا وباوا ọlọ́wọ́n bá ta dúpẹ́ fún òun náà lọ́ba tí ó fún wa ní ẹ̀sìn tó ti pé ẹ̀sìn ọlọ́wọ́ bá aláà tá a dúpẹ́ fún yìí òun ló fi ẹnìkọ̀ọ̀kan wá lọ́fà wá lọ́kọ̀ọ̀kan lọ́ṣà wá lọ́kọ̀ọ̀kan tó ní kámọ̀ islam abẹ́ pẹ̀lú orúkọ rẹ̀ ọlọ́mọdé bá wọn sẹ̀sìn míì láíláí àwa àwọn ọmọ wa àrọ́mọdọ́ máa wá kọ́lọ́mọdé wọn sẹ̀sìn míì lẹ́yìn ẹ̀sìn islam ẹ̀yọ́ mayami ọba yìí ló ṣe àwa mùsùlùmí ní àwòkọ́ṣe fún àwọn tani fún àwọn tí wọ́n ṣe mùsùlùmí ipe kí wọ́n máa kọ́ṣe wa Allah subhanahu wa ta'ala ó gbé wa kalẹ̀ ó ní àwọn ni ká máa kọ́ṣe àwa ọlọ́run ò pé káwa ká máa kọ́ṣe wa ọba tó ṣe báyìí tó pè wá lọ́gàá tó ṣe wá lásáájú ọlọ́mọsọ̀wádé dèrò ẹ̀yìn gbogbo àwọn tó ti rí ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábọ̀ Muhammad kọ́bọ̀ gbogbo àwọn aráalé àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀mọ̀ ya mi nínú ẹ̀sìn wa à ń jẹ́rìí à ń fi díẹ̀ múlẹ̀ ibi kò sí ẹni téèyàn lè kò sí ọba téèyàn lè tó sì lẹ́tọ̀ọ́ sí lódodo lẹ́yìn Allah tóró nìkan náà lọ dá wa nígbà tó dá wa òun nìkan náà ni gbogbo táwọn wá sí ń bẹ lọ́wọ́ ẹ̀ òun nìkan náà lágbọ́dọ̀ máa sìn òun nìkan náà lágbọ́dọ̀ máa bẹ̀ a sì jẹ́rìí pé anábùwà Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run ọba ní òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ̀mà yá mi nínú ẹ̀sìn wa ittaqullaha ta'ala wa tamassaku bi hadha ad-din ẹjẹ́ alọ́lẹ̀ ìsàlẹ̀kùn bẹ̀rù ọlọ́run ọba wa káṣì lè di ẹ̀sìn wa yìí ká lè di mú kámọ̀jọ bọ́ọ̀lẹ̀ nítorí wọ́n ọlọ́run lẹ́sìn pọ̀ ọlọ́run ló bẹ́ẹ̀ ọlọ́run ní ẹ̀sìn pọ̀ àmọ́ ìsìláàmù nìkan lòun yọ́nú sí ìsìláàmù nìkan lọ́dọ̀ òun ọlọ́run ní inna islam gbogbo mùsùlùmí lọ́mọ ayà yẹn àmọ́ tó bá di bí pírátíkà irọ́ lọ́pọ̀lọpọ̀ wa ń gbà ọlọ́run ní ìsìláàmù òun nìkan ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ó ní islam nìkan lẹ̀sìn lọ́dọ̀ òun òun nìkan náà sì lẹ̀sìn tó ń yọ́nú sí ó ní wa raditu lakumul islama dina ọlọ́wọ́n bá ní islam nìkan ni mo yọ́nú sí kẹ́ máa ṣe gbogbo gbogbo àwọn bá wọn sọdún ẹbọ àwọn bá wọn síngbẹ́rẹ́ ma bá wọn lógun tajà kámọ̀sùn kamara ọ̀dọ̀ àwọn oníṣẹ̀ṣẹ̀ ló sì wá yẹn tọ́ bá ní sọ̀rọ̀ àdúrà ló ṣe kí ni ló ó pè ọlọ́run ọba tó ní ìyáka ní àbúdú ọlọ́run ní ìyáka ẹ máa sọ pé nìkan ṣoṣo la ní ìṣòro ọ̀dọ̀ nìkan ṣoṣo la wá ìrànlọ́wọ́ wá àmọ́ sàdúwà àmọ́ pè wọ́ ọlọ́run ọlọ́run sì promise yín oní waqala rabbukum ud'uni ọlọ́run ọba ní ọba yín sọ fún yín pé ẹ pé òun ọlọ́run ní ẹ pè mí astajib lakum yín dá yín lóhùn ujibu da'wata da'i idha da'ani ọlọ́run gbogbo ẹni ọba pè mí ọlọ́run ọba tó bá dé pè mí lọ́ba pè èmi ó padà dá lóhùn kí làwọn wá lọ chọ́ọ̀chì jama kí làwọn wá lọ sọ́ọ̀rù kí làwọn wá lọ ká máa lọ lè kọ́sí àwọn kiriyó mùsùlùmí lásìkò pẹ̀lú àwọn

ọlọ́run ráníyàn wa ó ṣẹlẹ̀ mi wa ọmọ kọ̀ọ̀kọ́ wa ó sì máa gbangba wa ọlọ́run bá ní yáyọ lẹ́dínà alámọ̀nù ẹ̀yìn ló gbàgbọ́ òdodo olùkólò fi sílìmì káàfà ẹwọ ní ìsìláàmù tapatẹsẹ̀ ẹwọ ní ìsìláàmù pátápátá ẹ má jẹ́ ọjọ́ pé ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan lóde ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ẹ̀rí nínú àwọn ìtí ọlọ́run pè lẹ́sìn fún wa tí ànábì pè lẹ́sìn fún wa òun náà ni ayẹyẹ ọdún ká máa sọdún ọdún ẹ̀sìn ni ọlọ́ni fasọ́lé yọ̀rọ̀ bíká ẹkírun ìdì ìran ọdún léyá wọ́n ní hàrì ẹ̀sìn pẹ̀rán kẹjẹran ẹwà ti kírun tán kí lọ́gùn jama ká máa ṣe pọ̀pọ̀ sísìn ẹni tó pa màlúù ẹni tó pa gbò ẹni tó pa ràkúnmí ẹni tó pa ewúrẹ́ ẹ rí i pé lẹ́yìn irun èyí jíjẹ mú mu lókun tába ti kó nílé ìjọsìn wọn báyìí kílẹ̀kùn dáa máa ṣe jẹ̀mọ́ eh, a máa jẹun a máa mu nítorí pa ń sọdún ọdún yẹn sì máa ń wá lẹ́yìn ìgbà tó bá parí hajj ni bí ọdún àwẹ̀ tóun sì máa ń wá lẹ́yìn ìgbà tó bá parí àwẹ̀ tába ti parí ìjọsìn kan tán ìlà sọdún ẹ̀yọ́ màá yá mi tọ́nà bá wá rí báyìí ọdún ajẹ́ pé ọ̀kan nínú àwọn ẹ̀sìn tá súnmọ́ ọlọ́run ọba ni torí ọlọ́run ọba aláàpàṣẹ rẹ̀ ànábì pàṣẹ rẹ̀ ànábì wá bá àwọn ará Madina tí wọ́n ti gba Islam wọ́n wá ń ṣeré ọjọ́ méjì wọ́n kàn án ṣe pọ̀pọ̀ sísìn ni wọ́n ń jẹ náà mú ni wọ́n ń ṣeré pa gbogbo ni wọ́n ń dùn ànábì ní ẹ̀yin tẹ́ jẹ́ sahaba tẹ́ ti gba Islam èwo tún ni gbogbo yìí tẹ́ ń ṣe léyìn tẹ́ ń ṣe pọ̀pọ̀ sísìn wọ́n ní lásìkò táwọn ti gba Islam ọjọ́ méjì yìí a máa ń yà sọ́tọ̀ tá a máa fi ń ṣe ọdún ànábì ní inna ẹ̀rì ànábì ọ̀sọ́ pòun ó ní inna Allaha ní sẹ́rí ọlọ́run ọba yín qad abdalakum bihima khayran minhuma ó ti bá yín fi ó ti bá yín pààrọ̀ ọdún ọdún tẹ̀sẹ̀ yìí pẹ̀lú ọdún méjì kan aláàdáhà wẹ̀lẹ́fẹ̀tẹ̀rẹ̀ ọdún iléyá àti ọdún àwẹ̀ ọlọ́run ti fi bá yín pààrọ̀ àwọn ọdún tẹ̀sẹ̀ nílùú Madina sọ̀rọ̀ pé wọ́n ní ọdún jàhílíyà ni ìtumọ̀ ní sọdún Islam but àwọn máa ń ṣe káwọn tó gba Islam alẹ́bí wa ni ẹ má bá wọn ṣe máa ọlọ́run ti fún yín lọ́dún méjì tọ́jẹ́ pé ó fi pààrọ̀ gbogbo àwọn ọdún tí ẹ̀tún máa ń ṣe ibẹ̀ làwọn afá ti mú ẹ̀rí pé èyíkéyìí ọdún tí wọ́n bá ń ṣe wọ́n sọ ọdún agẹmọ ní ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe ọdún ẹ̀yọ̀ ní ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe ọdún alẹ́gẹmọ ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe ọdún ẹ̀lúkú lákòjọ ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe ọdún kẹlẹjẹ ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe ọdún Christmas ọ̀gbọ́dọ̀ bá wọn ṣe ọdún New Year ọ̀gbọ̀dọ̀ bá wọn ṣe ọ̀pọ̀ mùsùlùmí ṣe ìgbàgbọ́ yé díẹ̀ nípa Christmas àmọ́ new year yẹn problem ńlá ibi ká mọ́ sọdún new year afẹ́ bọ́ sí 2022 ẹni ká má dunnú ẹni ká má sọdún are you a Muslim tó bá dé pé mùsùlùmí bá ní ọdún tó fẹ́ ṣe yẹn ẹ̀sìn àwọn nǹkan ni tó jẹ́ pé àwọn ti mú lẹ́sìn lọ́dọọdún tọ́jẹ́ pé wọn ò lè má ṣe é ànẹ́bìsì ti sọ fún wọn nínú àdísì tí mo kà á sìn yí pé ọlọ́run ti fún ọ lọ́dún méjì tó fi rọ́pò gbogbo ọdún táwọn yẹn bá ń ṣe lérílẹ̀ ayé torí gbogbo ọdún yẹn sọ ọdún Islam nígbọ̀dọ̀ wá rí báyìí yẹ́wàá dá kẹ́nìkọ̀ọ̀kan wa tá a bá mọ̀ tẹ́lẹ̀ ká lè mọ̀ ká lè túbà lọ́dọ̀ ọlọ́run ọba wa ẹ̀rí Eid Ras sanat al New Year New Year tá a mọ̀ gbọ́ yẹn kálímà pé mìíràn àdáàdìlì kùfàr ànàsára ọdún àwọn alátẹ̀wọ́ ni ẹ̀rí pé wọ́n lọ lé ìjọsìn ní májúmọ́ 30 májúmọ́ January 1st ọjọ́ 31 of December ni wọ́n kálukú ti máa sọ wọ́n ti kẹ́ni wọ́n bomi wọ́n gbóúnjẹ gbogbo wọn rọ gírì níbo wọ́n rọ lọ jama wọ́n rọ lọ churches wọn bí wọ́n sì ń lọ yẹn gan ayọ́kùn ti mọ̀ pé kìí ṣe ti yín bọ́bá wá di mọ́júmọ́ january 1st èyí tó jẹ́ òru wọ́n fẹ́ bọ́ sọ́dún tuntun lọ́dọ̀ wọn wọ́n wá gbìyànjú láti ṣàìsùn wọ́n ṣàdúrà kárakára wọ́n gbé èsù torí èsù wọ́n ń gbé ẹni bá ti ń pe ànábì Ìsá èsù ní sekínì ìní ń gbé ànábì Ìsá èsù bí ń ṣe ń pe ẹni tí ìsọlọ́ọ̀ yẹn èṣù ló tì lọ bẹ̀ pé kọ́ máa sọ nǹkan yẹn dọ́lọ́hún èṣù ní dálóhùn ọlọ́run wàlá tẹ́jà ọ̀hún máa lọ àyà àdá ọlọ́run ni ẹ má pe nǹkan kan mí mímí ọlọ́run Allah nìkan ní kí ẹ má pe àyà Kùránì ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa tábà ti gbàgbọ́ orí ẹ̀sìn wa báyìí wípé ọdún kọ́dún tó bá ti yàtọ̀ sí ọdún iléyá ọdún àwẹ̀ ọdún àwọn non-muslims ni ọ̀rọ̀ tí ń sọ yìí yóò yé wa dáadáa mo ti mẹ́rin wá nínú alukoran tọ́lọ ni a máa sọdún léyá ẹ̀rí wà nínú alukoran tọ́ ní ká máa sọdún àwẹ̀ ó wà nínú sunna tí wọ́n ní ká máa sọdún àwẹ̀ ẹ̀rí wà lọ́dọ̀dà nẹ́bì pé a gbọ́dọ̀ sọdún kọ́dún lẹ́yìn ọdún islam tọ́ lẹ́yìn bá ti wá yapa alukoran àti sunna ó ti yapa islam lẹ́yìn bá ti yapa islam ó ti kú nínú islam torí ọ gbọ́dọ̀ máa sẹ̀sìn kọ́ máa yápa ìsìn rẹ̀ ìbádẹ́lá ẹ̀yẹrú sàn ọlọ́run ẹ̀rí ní òye yìí wọ́n ní àwọn tó gbé wá òun náà làwọn òyìnbó nígbà wọ́n sì ń bọ̀ jáù bí hàtọ̀rátin wátàkọ̀fátin wọ múkútàràátin haditha nígbà wọ́n gbé ẹ̀sìn wọn bọ̀ nígbà wọ́n gbé ẹ̀sìn wọn bọ̀ wọ́n gbé ajé àmú wọ́n gbé papọ̀ mọ́ gbogbo àwọn nǹkan mèremère tá a fi gbádùn ayé ni wọ́n gbé wá ẹ̀sìn gangan ni wọ́n torí ẹ̀ wá wọ́n wá kó àwọn mèremère ayé wọ́n ti mọ̀ pé áfíríkà tá a wà ń bí ìyà ń jẹ wá ibi ń pa wá à ń dààmú wọ́n máa wá na àwọn mèremère ayé sí wa àwọn àwọn àwọn àwọn nǹkan tí táàfi sẹ̀mí ẹ̀sìn òsì ní ká má gbà lọ́wọ́ wọn gbogbo tẹkinọ́lọ́jì pátá tó bá wúlò fún sẹ̀mí tó sì sẹ̀mí rọrùn ẹ̀sùn ní kọ́ mọ́ gbà lọ́wọ́ ẹni tí ń ṣe muslim ìdẹ́sì ń sọ ni pé lakum dinukum waliya din tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn yí wọ́n máa ṣe tí wọ́n kí wọ́n náà máa ṣe tiẹ̀ àwọn bàbá wa níjọ́ min aba'ina al-qudama yamna'una abna'ahum min al-iltihaqi bi madaris gharbiyya àwọn bàbá wa níjọ́ gbogbo àwọn ọmọ tí wọ́n bá ti jù sílẹ̀ yí pé kí wọ́n lọ lè kàwé níjọ́ àwọn tó wọ́n gbé mathematics lé wọn lọ́wọ́ English biology chemistry wọ́n sì fi tẹ̀sírì kún náà pé tẹ̀sírì ẹ wá gba jésù sí ilé ayé rẹ̀ dawud wọ́n bẹ̀rẹ̀ sí ma pè ní david suleiman wọ́n ní ma jẹ́ suleiman ma wọ́n ma pè ní solomon ibrahim wọ́n ní ma jẹ́ ibrahim ma ibrahim ò fa ibrahim ò da abraham kọ́ ma ṣe kínní kọ́ ma jẹ́ ìlọ́sàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kọ́kọ́ kàwé púpọ̀ jùlọ nínú àwa mùsùlùmí lẹ́yọba ẹ̀sìn tán lé wọn.

láfi á bá débi adé àmọ́ kì í tán lára wa ara kì í tán lára wa náà ni ká máa sọdún January first ara kò tí ì tán lára wa òun náà ni ká máa bá wọn ṣàìsùn January first ìbádọ́là ẹ̀yà ló sin ọlọ́wọ́n bá wa nígbọ̀rọ̀ wá rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa yóò dá ká lè kéwú yóò dá ká lè wátàn yóò dá ká tẹ̀síwájú nínú ọ̀làjú ọ̀làjú ní wọ́n lè yẹn làjú òun náà lẹ́ni tí ń wádìí ẹ̀sìn kìí tí ń lọ amẹ́ríkà tí ń lọ london tí ń lọ paris tí ń lọ germany náà lájú torí tọ́ba lájú tọ́ba lájú síbi ẹ̀sìn gbogbo olútọ́ lọ́nìí ọ padà wọ́n lẹ́yìn ẹ̀ ọwọ́ lájú ni ẹ ẹ̀yọ́ miami ibadallah tamassaku bi hadha din ẹjẹ́ sìn wọ́n tó wa ara yìí máa nájú tó ẹ̀sìn ẹlẹ́sìn òun náà ni ká máa láwọn ṣe january first ká máa wọṣọ tuntun ká máa jáde ká máa jẹran ká máa ṣe pọpọ sísìn akú ọdún akú ọdún Kama máa kíra wa kú ọdún àwa mùsùlùmí àwọn kìrìsìtẹ́nì kíra wọn kú ọdún ìwọ náà ń kí àwọn yòókù ẹ̀ kú ọdún ó ní gbogbo alájọ lóṣù yẹn ẹ̀yìn mẹ́rin rẹ̀ jọ ní gbólótírí sọ̀rọ̀ nígbà táwọn sọdún àwẹ̀ àmọ̀pá àwọn àwẹ̀ àwọn náà mọ̀pá àwọn àwọn òjẹ́ kíra wọn pé kí dáàdì kan fọ́kọ́ máa kí dáàdì Sunday pé akọ́dún ẹ̀ àwọn òjẹ́ kíra wọn tí wọ́n yà rí wọ mùsùlùmí wọn yà sọ ọdún ìwọ ló kú ọdún wọn ẹni islam ti kọjá kéèyàn ká jòkó lẹ́kọ́ máa dàgánrú kọ́ kàmá sí yọ́bọ̀yọ́bọ́ yọ́bọ̀yọ́bọ́ àwọn dúró lérí ẹ̀sìn wọn àwọn wò dúró lérí tiẹ̀ olójú kòkòrò ni ẹ́ oníjẹkújẹ ọjọ́ sì ń lọ ọjọ́ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ kálukú náà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn ọlọ́njà gún lẹ́mí ẹ̀sìn lẹ́mí bá gún gùngùn àgbàdà kúrú jọ náà ni ànábì ní kò sí ọdún mi mọ́ lẹ́yìn ọdún àwẹ̀ àtọdún léyà ìwọ lọ́dún tó kù pé january first náà àrò ọdún ni ó ti yàtọ̀ ẹ̀sìn àwọn tó bá sọ òdodo lérí ẹ̀sìn wọ́n wà ní àwọn ni fundamentalist ọ̀dà <laughs> kéèyàn jẹ́ bẹ́ẹ̀ kéèyàn jẹ́ fundamentalist ìtumọ̀ ní pé àwọn tí wọ́n di ìpìlẹ̀ ẹ̀sìn mú tún ò jẹ́ kẹ́sìn owó wọ́n fẹ́ ṣe bá ànábì ṣe ní káṣe nígbà ànábì ti káńsù ọdún Madina yẹn ó ti káńsù ọdún fẹ́ràn gbogbo àgbáńlá yìí tí mùsùlùmí bá wà kìí sọ àwọn ará Mádínà nìkan lànàbí bá wí ànàbí ní gbogbo yín kọ́dí abdallahu ọlọ́run bá aláhó ti yí padà fún gbogbo yín gbogbo yín àlùmà látara bẹ́ẹ̀ àwọn fi jẹ́nẹ́rì gbowó oṣù àwọn fi jẹ́nẹ́rì àfin ka kàlẹ́ndà nígbà wọn ti mú wa lẹ́rú wọn ti jẹ gàba lé wa lérí wọn ti kó slavos dé àárín nǹkan mìíràn ṣe àti bọ́ wọn lọ́wọ́ lẹ́pọ̀ ọ̀rọ̀ ayé ọwọ́ wọn làwà á máa fara wa yọ tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn torí pé wọ́n ṣe fẹ́ fi ayé tàn wá láti mú wa mọ́lẹ̀ láti máa darí wa láti máa darí ẹkọ́nọ́mì wa láti máa gba owó wa láti máa yàn wá láti máa ṣàbòsí fún wa bẹ́ẹ̀ náà ni wọ́n tún rẹ́dì láti gbẹ̀ẹ̀sì lọ́wọ́ wa ẹ̀yọ́ miami ẹnì kọ̀ọ̀kan wa ká lè túbá lọ́dọ̀ ọlọ́run tí ẹ bá lọ lè wo inú internet ibẹ̀ láti rí àwọn ìtumọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó jẹ́ pé àmọ̀túnmẹ̀ wọ́n ní tẹ bá lọ lè tẹ janus K-A-N-U-S tó bá ti tẹ̀ sórí gọ́gùn ó rí pé yóò gbé èrè eléri méjì kan jáde janus àbí ká ní janus èrè eléri méjì yóò gbé jáde èrè kan náà ni ó àmọ́ ojú méjì ló ṣe kí ni ojú méjì ló ní wọ́n á máa bọ́ ni ní Rome àwọn Roman wọ́n á máa bọ́ òun ni Roman God ọlọ́wọ́n bá wọ́n nìyẹn wọ́n gbà pé ó rí wá ọ̀rẹ́yìn wọ́n ní god of beginning òun lọ́ba tí bẹ̀rẹ̀ nǹkan fún yàn tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan tẹ́ bá rí tẹ́ bọ́ ẹ lè láṣeyọrí gbogbo tẹ́ bá fẹ́ ṣe ilé ayé ẹfẹ́ ṣèyàwó ẹfẹ́ sílé ẹfẹ́ kó ma ẹfẹ́ láṣeyọrí lérí ọ̀rọ̀ ohun kankan tẹ́ dáwọ́lé àfi kẹ́kọ̀ọ́ lọ lè bọ́ ná òun ni god of beginning ọ wà ní rí fóònù tiẹ̀ náà lọ lè wò eléyìí ń ṣe ọ̀rọ̀ tafsir ibn kathir òun náà lọ lè wò òyìnbó ni wọ́n fi kọ́ God of beginning ipe wọ́n fẹ́ bẹ̀rẹ̀ kankan láyé rẹ̀ ọ̀wá lọ́dọ̀ Janus ò lè láṣeyọrí ọ̀rọ̀ wọn máa bọ́ nígbà ọ̀yá wọn padà wá ronú pé ìtọ́kù ni pé ọdún àwọn oṣù méjìlá náà ni oṣù méjìlá làwọn ń kà gẹ́gẹ́ bí ọdún Islam oṣù méjìlá là ń kà gẹ́gẹ́ bí oṣù Islam oṣù méjìlá làwọn náà ń kà inna 'iddatash-shuhuri 'inda Allahi ithna ashara shahran fi kitabillah bọ́bá fẹ́ ka ọdún kò lè ju oṣù méjìlá lọ ó ti wà ní Kùránì táwọn òyìnbó tó discover Nàìjíríà bí lọ́lọ́run ti sọ pé oṣù méjìlá lọ́wọ́ nù ayé àwọn náà ò rí bí kàbí kọjá méjìlá tó bá ti lé tó bá ti dí ọjà yọ́dàrú àwọn wá ní orúkọ táwọn fi sọ ìbẹ̀rẹ̀ oṣù àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ ọdún táwọn oṣù àkọ́kọ́ òun náà ni January from Janus àwọn from Janus láti inú. No January ni wọ́n ti yọ January wọ́n sì gbàgbọ́ pé nígbà táwọn ti fa orúkọ oṣù yọ lára ọlọ́run ọba God of beginning táwọn ọba ti bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ ajẹ́ pé yóò bless ọdún àwọn tó jẹ́ pé tí yóò fi di December aburú ní sàwọn àwọn ní jam mọ́tò wọn ní lásìdẹ̀ntì àwọn ní kú àwọn ní sàárẹ̀ aburú kan ní sàwọn tó rán gbà pé òun ni ọlọ́run ọba tó rí wá tó sì rẹ̀yìn believe one àmọ́ àwọn ò ní sọ fún yín nígbà tó sì mọ̀ pé mùsùlùmí èkó kú wádìí ní wọ́n ti lọ gọ̀rọ̀ òun náà lọ nìyẹn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀dà bẹ́ẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan wa kọjá pé àwọn kèfèrí láàmà ṣe kíní ìlàmà tẹ̀lé àníwádìí ìtàn bá ti ṣe àwọn náà máa ṣe òun fi January February March òun fi ń gba sálárì èyí ni ò ní kankan ṣe nígbà míì náà wọ́n máa ń jẹ́ lówó oṣù mẹ́ta lọ́dẹ́ pé àárín oṣù wọ́n ṣe kí ni ẹ̀hẹ̀ àárín oṣù march ni wọ́n tó san january fún wọn àyè ò ní olùtùmọ̀ kankan nínú ọ̀rọ̀ yìí ní gbogbo ẹni ọdún bábá láyé ká máa bá wọn ṣe ànábì ní kìíní gbogbo ọdún làbá wọn ṣe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ànábì ní látàtà bẹ̀rún sanana man kana qablakum ànábì gbogbo àwọn tá a fún àwọn jíò ànábì ní àtàwọn nasara ànábì ní àwọn tó ti gbàwájú yín náà ta fún tíra síwájú tí wọ́n gbà fún wọn nábì anábì ní ojú ọ̀nà wọn lẹ́pàdà padà sílẹ̀ máa tẹ̀lé ṣíbúra ń bí ṣíbúrì tí wọ́n bá ti rìn bí íńtíṣì rán àyè náà rìn bí íńtíṣì kan zara ń bí zara àyè tí wọ́n bá ti rìn bí apá báyè náà rìn tí wọ́n bá ti rìn díẹ̀ ẹ̀ múfù ní wọ́n tún múfù púpọ̀ ẹ̀ tún múfù ní wọ́n tún gùn sí yóò tún gùn sí bẹ́ẹ̀ sì máa tẹ̀lé wọn lọ́nu hátà láwùsálàkù jọ́hùrà dọ́bì títí tí wọ́n fi wọnú ihò agilintí nígbà pé ànábì ń kò wé ni ihò agilintí kò sẹ́nìkan tó mọ̀ tó ń bẹ́ẹ̀ wọ́n wọnú wàgé ní síbáyìí anabi sọ̀rọ̀sọ́ ní lásàlákìtòmóhùn anabi lásàlákìtòmóhùn ẹ̀yìn náà yẹ́rọ ríwọ bẹ̀ ni láì mọ́ tọ́wà mẹ́ ẹlòmí mùsùlùmí ni kọ́dá ó ní àmì sùjúdù lérí àmọ́ ọpọlọ rẹ̀ ọpọlọ kiri yóò kùsùn tẹ́ bàbá sọ ó ní kíní ẹ̀ takun tí wọ́n ṣe ní Germany ìtẹ́nsọ yẹn ó takun tí wọ́n sọ ní USA tí wọ́n bá dé Western world ìyẹn mọ̀ pé ìtẹ́nsọ yẹn correct àwa béèrè pé kí ló rẹ̀ wá ń sọ gan nídìí bẹ́ẹ̀ ẹ̀dí kamúra kásẹ̀sì àwọn sàhábà wọn ni ya Rasulullah kúlìnà ya Rasulullah al-yahud wa nasara àwọn asọ̀fà nábì pé ṣe é sáwọn Jew àtàwọn Christians ṣe é sáwọn Jew àtàwọn alátẹwọ́ ilẹ̀ orí fàásì pé a máa tẹ̀lé ojú ọ̀nà wọn kọ́ọ̀dà anábì ní fẹ́mọ̀n tani tó wọ́n sọ tọ́lọ́n fi ní ká máa tọrọ àdúrà tá a bá ń kírun ó kéré parí nígbà mẹ́tàdínlógún lérí ọ̀run ihdina sirata al-mustaqim ọlọ́mọsà fìwásójú ọ̀nà ọ̀tọ́tọ́ sirata alladhina an'amta alayhim ojú ọ̀nà àwọn anábì ọlọ́run ní kojú ká máa tọ̀ ghayril maghdubi mọ̀jẹ̀ á máa tẹ̀lé ojú ọ̀nà Yahudi Júù wala ddallin miami níta ń sọ láwọn kí pàtí àníyàn ọlọ́run ká máa bẹ̀rù nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ojú ọ̀nà tá a mú pàtà á máa tẹ̀lé ni ẹ ẹ̀yìn máa yá mi nínú ẹ̀sìn wa lálẹ́ yìí sìn òní thirty one ọ̀la ní January first àbí lálẹ́ yìí ẹ̀rí redeem yóò kún fọ́fọ́ ọ̀dọ̀ àwọn sí ìsìn ṣẹlẹ̀ yóò kún fọ́fọ́ ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kérúbù ibẹ̀ yóò kún fọ́fọ́ gbogbo àwọn churches tó wà ní gbogbo àdúgbò yín yóò kún fọ́fọ́ nínú làákàyè rẹ̀ àdúrà tí wọ́n fẹ́ ṣe yẹn àdúrà tí wọ́n fẹ́ ṣe yẹn wọ́n nígbàgbọ́ ń bẹ̀ wọ́n sì nígbàgbọ́ nínú òru yẹn wọ́n sì gbà pé òru yẹn àwọn àwọn gbọ́dọ̀ sùn táwọn bá fi lè sùn orí ọdún kan bọ̀ máa lọ kí lọ́wọ́ kan wọ́n bẹ̀ bẹ́ẹ̀ nìkan bá ti lọ tún ẹnìkan sì lọ sí a gbọ́dọ̀ rárọ̀ tó ń kọ́ wá sáré òsì àbí kárẹ́ òsì kọ́ lọ sí apọ̀ ọ̀tún òru yẹn ó ní í ṣe pẹ̀lú ideology wọn pẹ̀lú faith wọn torí ẹ̀ ni wọ́n ṣe lọ lé ìjọsìn wọn wọ́n sì dáwó wọ́n pariwo títí dago méjìlá ó lẹ́yìn ago méjìlá wọ́n ní happy new year àwọn bọ́ sí ọdún tuntun nígbà wọn ti lọ chọ́ọ̀chì yẹn ó jẹ́ àmọ̀ pé àwọn gbọ́dọ̀ wá mọ́sálásí táwa náà bá wá mọ́sálásí a jẹ́ pé àwọn là ń ṣe kíní àwọn là ń kọ́ sí torí gbàtà wọn wá òru lé láti lè kọjú àwọn ò wá sí mọ́sálásí àwọn wọn ò wá sí mọ́sálásí wọn ò sì dìde nínú ilé wọn wípé àwọn náà ń bá wa wá òru lè látọ̀lẹ̀ kọ́sìrì òru lè látọ̀lẹ̀ kọ́sìrì sì lòru táwa ń retí ẹ̀kan lọ́dún náà sí ni dọ́kan náà sí ni ọlọ́wọ́n bá ní inna anzalnahu fi lè látọ̀lẹ̀ laylatul qadr ọlọ́run ní òru ẹyọ kan láàrin ọdún yẹn khairu min alf shahar ìjọsìn tẹ́yìn bá ṣe ń bẹ̀ ó lóore ju ìjọsìn tẹ́yìn bá ṣe ní ẹgbẹ̀rún oṣù lọ tí ò sí laylatul qadr mẹ́ tanazzalul malaika gbogbo àpapọ̀ màláìkà ọmọ sọ̀kalẹ̀ lóru náà night of blessing wọ̀rọ̀fù fi ha àwọn jìbìrì ìtọ́jọ́ ga wọn òun náà sọ̀kalẹ̀ it is rọ̀bíhìm pẹ̀lú àṣẹ Allah ni wọ́n ti sọ̀kalẹ̀ o àṣẹ Allah ta ló sọ mọ́ pé àṣẹ àlọ́ sọ̀kalẹ̀ lóore ni mọ́júmọ́ january first ta ló sọ fún ọ ní tíra olóòtìká ìtẹ́yìn ọba mọ̀tẹ́lẹ̀ yẹn ọmọ tàbí sì màkákù mẹ́ ọlọ́run tánà sọ́lọ̀ màláyíkà ti wọ̀rọ̀ òfin ìhà lẹ́yìn láti lọ́kọ́ sí ìdíwọ́n náà lónú ti yí àwọn màláyíkà sọ kalẹ̀ pẹ̀lú ìyọ̀nda ọlọ́run bèyí tẹ̀ rọ̀ bíi mi kúlẹ̀ àmì sàlámù nìhìyà orú yẹn àánú ìkẹ́ni gbogbo ẹ̀ látòkèdílẹ̀ hátà matula ilẹ̀fàjì tẹ́lẹ̀fàjì àti fi yọ ilẹ̀ àwọn mọ̀láyíkọ̀ ma ṣàdúrà fún yín ọlọ́run ma gbàdúrà yín gbàdúrà tàà ti ṣe lóru rẹ̀ láti kárí ìtọ́lọ kọlọ mọ́sà ìgbà fẹ́ni kọ̀ọ̀kan wa àmẹ́ta wá sí onútùmá tọba tó dìde lálẹ́ ẹ má jà tara wọn nínú Islam ẹ má jà tara wọn mọ́ ó dúdú là ṣé wùlá gbájá sí nǹkan kan mo fẹ́ máa ṣe lẹ́sẹ̀nà kan ní máa ṣe ẹjá tẹ̀lé ọ̀rọ̀ Islam ti kọjá bẹ́ẹ̀ bí kí wọ́n bá tó kéèyàn lókèwú fíhà yòfòrọ́kù nínú òru Lailatul Qadr láàmà yanjú kullu amrin hakim gbogbo ètò tọ́lọ̀ nífẹ̀ẹ́ dà rẹ̀ lọ́dún kan gbogbo ètò tọ́lọ̀ ní ọlọ́run sì ti parí ẹ̀ nígbà wọn náà ti parí ẹ̀ ìwọ wàhálà tó wá kọ́ rẹ̀ sí lálẹ́ yìí ọwọ́ sọ fáwọn jàmá kan máa bọ̀ wá pé ẹ̀fẹ́ sàdú ọdún kéwò yíyọ ni ẹ̀ àbí kéwò yíyọ kọjá pé ìjẹkújẹ tó fẹ́ jẹ ní ọjọ́gbọ́n torí gbogbo ó ní ìṣe pẹ̀lú ká máa dáwó kò sí tó burú kí ìmáàmù onídìí owó kí àfáà onídìí owó kó dẹ̀ jàmá ìbùnmi lówó kò sí tó burú mẹ́ àmọ́ má gbé irọ́ sábẹ́sì ẹni tí ìwádà kan mà tó ní gbogbo ẹni ọdún bá ti bálẹ̀ kọ́ máa ṣe náà ní ìmọ̀nitọ́ ó kù sọ́wọ́ títí èmi ti sàlàyé títí mi mo fẹ́ fún ọ lẹ́rìí náà Al-Qur'an nínú hadith anabuwa Muhammad sallallahu alayhi wa sallam mo bẹ̀rẹ̀ nínú àánú rẹ̀ nìkọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá gbàdúrà nìkọ̀ọ̀kan wa فاستغفر الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله قال الله تعالى ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم أدوك فمولا وباوا إكي الله ولولا كبا نبوى محمد كبا أبوى وراء لذات وصحابة تبوى وينيري àjẹ́rí pé kò sọ́ba tó yẹ ká sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà lẹ́yìn ọlọ́run anábíwá Muhammad òjíṣẹ́ ọlọ́run ọba ní ẹ̀rù ọlọ́run ọba ní ọlọ́run sọ́nà al-Qur'an al-Karim ó ní walantaridọ̀ ankali yahudu lọ́wọ́n láwọn jù wọlán nasara àtàwọn alátẹwọ́ ọlọ́run ọba ní wọn ní yọnu sí hatta tattabi'a millatahum títí tẹ́ fi máa tẹ̀lé wọn títí tẹ́ fi máa tẹ̀lé wọn tẹ́ ọlọ́run ní ìgbà tí ọba tó tẹ̀lé wọn ni wọ́n ó tún nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ti mọ̀ pé a máa fẹ́ tẹ̀lé wọn torí pé ọ̀dọ̀ wọn ni yòrò yòrò ayé ló ti ṣe kí ni ló ti wá lẹ́yìn náà ọ̀dọ̀ wọn ni irọ́ wà irọ́ ẹni bá sì ti àwọn tá sì ń wárọ́ pọ̀ láyé nídìí bẹ́ẹ̀ yọ̀dà akọ bẹ̀rù ọlọ́run ọba subhanahu wa ta'ala látara yìí máa sọdún ẹni tí ṣe muslim ọdún àwọn westerners ọ̀tọ̀ ni technology ọ̀tọ̀ lẹ́sìn ọlọ́run ṣe kaloplane àwọn ni wọ́n ṣe ó ṣe lẹ́tọ̀ ọlọ́run ṣe kágun mọ́tò tó bá da bàbá ti lówẹ̀ àwọn ni wọ́n ṣe ọlọ́run ṣe lẹ́tọ̀ kọ́kọ́lé tó da kọ́ra nǹkan tó da síbẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn kẹ́míkà tí wọ́n lò tẹ́ẹ̀fín kunlé tẹ́ẹ̀fín tọ́jú lé àwọn ni wọ́n ṣe gbogbo tó wá jọ́rọ̀ ayé ọlọ́run ò ṣe lè wọ̀ fún ọ kákẹ́kọ̀ọ́ ìtòsànfàní fún wa nínú àwọn ẹ̀kọ́ táwọn máa ń kọ́ biology ni eh, chemistry ni physics ni eh, gbogbo àwọn nǹkan tí ó ṣàǹfààní fún ìṣẹ̀mí wa ọlọ́run òsì léwọ́ àmọ́ tó bá ti dọ̀rẹ̀ ẹ̀sìn ọlọ́run bàálá ní ìrìn ànábì kúl ya ayyuhal kafirun ẹ̀yin kẹfẹ̀rí la a'budu ma ta'budun èmi ò ní sin tẹ́ǹsì ànábì ọ̀sọ́ pé èmi ò ní lo nínú ọ̀rọ̀ ayé ó ní èmi ò ní sin tẹ́ǹsì wala antum aabiduna ma a'budu ẹ̀yin náà sì tilẹ̀ ní sin tẹ́ǹsì wala ana aabidu ma àníṣẹ́ nítẹ̀sẹ̀sẹ̀ mi ò ní sìn wala antum aabiduna ma a'budu ẹ̀yin náà ti dúró pé ẹ̀ ní sin tẹ́mi náà sìn lakum dinukum waliyadin kálukú ọmọ sẹ̀sẹ̀ kọ́dà kò síjà wá jẹun ọdún wá sọdún wọ́n sọ fún wọn pé àìjẹ́ wọ́n bá rẹ̀ ó fún lóògùn tí wọ́n bá ní bàbá pásítọ̀ kan pé wọ́n ní gìrì mu lóru ẹni gbogbo aládàáwó fún à nítorí pé wọ́n fẹ́ sọdún ẹ̀ nítorí pé ọ̀tọ̀ ni ká máa kọ́ṣe wọn nínú ẹ̀sìn ọ̀tọ̀ ni ká máa ṣe dáadáa síra wa èyàn gbọ́dọ̀ gbọ́yé tó bá fẹ́ kí ìsìláàmù wọn kọ́ lálàáfíà ẹ̀yọ̀mọ̀ mi nínú ẹ̀sìn wa lóru ẹ̀ ní ẹwà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn jàmá mọ́sálásí tí wọ́n kó jọ wọn làwọn fẹ́ sàdú ọdún ẹlòmíràn ni a máa bọ̀ lórí fíìdì ẹlòmíràn a máa bọ̀ ní àsálàtú wa àwọn missionaries wọ́n ti tẹ pósítà ẹlòmíì whatsapp ẹ máa bọ̀ wá ẹ wá sàdúrà january ẹni bá ní ẹ má sàdúrà yẹn ní ọmọ tí ń ṣe ṣé ẹni yẹn ní ọmọ ṣe dàbí ipe gbogbo ẹni ọdún bá ti bá ṣe àmọ́ lóṣù yẹn bá ń lóṣù yẹn ẹ̀yọ́ màá yá mi muharram oye fọ́stì kò sádùá rẹ̀ òru muharram fọ́stì kan kò sádùá rẹ̀ torí pé wọ́n yìí muharram sọ́fà rọ́bìlà awal yẹn tí Umar bukatob ní ká máa fi ka ìtàn ipe nǹkan báyìí ṣẹlẹ̀ lọ́dún tí anabuwa Muhammad sallam tọ́lọ́ ṣe yíjira ọdún kẹni tó ṣe yíjà nìkan báyìí ṣẹlẹ̀ ọdún kẹta níbi ṣe yíjà nìkan báyìí ṣẹlẹ̀ ọdún kẹwàá tá níbi ṣe yíjà nìkan báyìí ṣẹlẹ̀ àfin kàtà ni kò sí à ń celebrate muharram first kàtà wá pé January first torí pélé ìgbàtà níbi lọ́tàn ni wọ́n dálẹ̀ wọ́n ti dálẹ̀ ká mọ́ fi sẹ̀sìn wọ́n dálẹ̀ ká mọ́ fi kàtàn ni àwọn fi sùnkà torí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n nígbà tí àwọn ìjọ ilérin tí wọ́n wọ maka tí wọ́n pààyàrún ni wọ́n nábi lágbájá àwọn àṣẹlẹ̀ ayé ni wọ́n fi kàtàn tẹ́lẹ̀ ọdún tí eh, ìlú jóná ọdún yẹn ni wọ́n bí lágbájá àbí kí wọ́n máa lo tàwọn kìrìsìtẹ́nì pé ọdún tí wọ́n bí Jesus eh, ó di bí fifty kìnnìkan àbí five hundred kìnnìkan ni wọ́n bí lágbájá travel Umaru ni ẹ má jẹ́ á lo ti àwọn ìṣẹ̀lẹ̀ aburú mọ́ ẹ má jẹ́ á lo ti ìṣẹ̀lẹ̀ àwọn ní kiriyo o ẹjá wa náà máa fi ànábì lọ Madina láti Maka ká máa fi dè tán wa mọ́lẹ̀ nǹkan báyìí ṣẹlẹ̀ ọdún kẹẹ̀ẹ́dógún tá ànábì kú Maka lọ sí Madina òun lọ́wọ́ di fourteen forty three lọ́dún one thousand four hundred forty three years ago tá ànábì ṣe kíni tá ànábì ṣe ìjọ kò ní ṣe pẹ̀lú pé a ṣe náfìlà lóru Muharram ká wá pé January first ló lè gbẹ́sùn rẹ̀ yé tọ́ba jẹ́ ní ti ṣe nẹ́fìlà tẹ́lẹ̀ ọmọ ṣe nẹ́fìlà tẹ́lẹ̀ kò sí tó ní kọ́ ọmọ ṣe nẹ́fìlà lórí ẹni torí pé nàmàlà àmàlù bí nìyà ọlọ́run rà níyà rẹ̀ ọlọ́run àbẹ̀wò ṣe máa ń dìde náà nìyẹn àlè torí báwọn fẹ́ ṣe special prayer special special tajud èèyàn sọ bitọ́ wà nínú ẹ̀sìn wa àá sì sọ ní tó kọ́kọ́ ṣe kó tó di pé ìmáàmù yẹn àti mẹ́sàn-án ṣe ọwọ́ sọ̀gbà tá nábì ṣe àtàwọn sàhábà tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn wọ́n ti kọ́kọ́ ṣe ká tó ṣe kẹtẹpá ahùn wọ́n ehun ẹ̀sìn ẹjá máa ṣàdúrà ẹjá sì gbà pé tọwọ́ wa ti tó wa ọlọ́run fún wa ní gbogbo nǹkan nínú Al-Qur'an gbogbo nǹkan wà ní àdíyèsí gbogbo nǹkan wà ní Islam ẹ má jẹ́ aṣàtòjúra man tashabbaha bi qawmin fahuwa minhum anábìrin tó bá ti lè kọ́ṣà àwọn ọjọ́ kan wọn náà ti dára wọn wọ́n mọ̀ wá pariwo ní chọ́ọ̀chì pé ó kù ṣẹ́jú márùn-ún tí aago méjìlá ó fi lù kárakára ẹ pè lórúkọ kí ni tí wọ́n ń pè yẹn ẹ ṣàdúrà kálukú ọmọ afárú yéé yéé kí ìmọ̀mù náà máa sọ fáwọn tó wà mọ́sálásí pé àsìmọ́nàlá wa ní mọ̀lẹ́wà kí ló ẹ múra ó kù sẹ́dún mẹ́ta tágún méjì ló fìlù a'udhu billahi minash shaitani rajim ọ̀rọ̀ burúkú ni kí ni mo pe ọ̀rọ̀ burúkú tọ́wọ́ jẹ́ ìlú ẹ̀sìn náà yẹ mú ìmọ̀mù yẹ mú tìmọ́lé gbèsè gbọ́dọ̀ sígbà tí wọ́n ń wọ́ láti kọ́ ní nínú ìtìkáàfù tí wọ́n gbọ́ bá wọn lọ ìbá wọn wá ìtìkáàfù táwọn táwọn dòkó pé àwọn wà òru yẹ kọ́lọ́ fi aṣekò ń gẹ́ nígbà táwọn wà ní sí àwọn náà jáde lé wọn lọ sí ṣọ́ọ̀ṣì ẹmọtẹ́sẹ̀ o torí pé zikra wọ́n fi rántí òòṣà Janus tí wọ́n ní òun ni àwọn fi ṣèbẹ̀rẹ̀ ọdún àwọn kó lè bá fáwọn aláṣeyọrí tani fún yàn aláṣeyọrí jama Allah ẹni bá ti gbára lé igbákejì àbí celebrate igbákejì ọlọ́run kí ní ń ṣe ń bọ̀ rìṣà ní inú ọlọ́run lè dùn sí abẹ́lọ́ nínú àánú rẹ̀ àtagbára rẹ̀ kọ́lọ́mọba alákòmọ́ adójú báyìí lọ ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم يسر أمورنا اللهم اكبي ديوننا اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم موتانا وموتى المسلمين برحمتك يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام أبلون gbogbo ìṣòro tí ń bẹ fẹ́ni kọ̀ọ̀kan ọlọ́mọsọ̀bọ̀ àmúkú wọ́n jẹ́ àtẹ́rí wọ ṣọ́ọ̀ṣì wọ́n jẹ́ àtẹ́rí ọ̀dọ̀ babaláwo kí bùkátà owó tó bí yá abẹ́lọ́run nínú àánú rẹ̀ mọ́jú mú wa káàkiri kájọ́ àwọn tó gbà gbogbo àwọn tí ń bọ́ lọ́wọ́ bá sọ́kọ́ lọ́mọsọ̀bọ̀ gbà lọ́wọ́ wa kọlọ́wọ́n bá aláàkó sànú wa kọlọ́wọ́n bá aláàkó sínà fún wa kọlọ́wọ́n bá aláàkó fún alálàáfíà kọlọ́wọ́n bá aláàkó protect wa níbi aburú ọ̀sán àti aburú oòrùn kọlọ́wọ́n ajá láti bọ̀tán dáadáa kọlọ́wọ́n sèwá lọ́mọ àlìjánà kọlọ́wọ́n sèwá lọ́mọ àná wọlé agbára ọlọ́run astaghfirullah innahu al-ghafurur rahim